وكل بدعة ضلالة عباد الله راقبوا أنفسكم وحاسبوا أنفسكم وحافظوا على هذه الصلوات كما أمركم ربكم سبحانه وتعالى على وجه يرضي عنكم ولذلك ما زلنا على متعلق بالصلاة وفي الخطبة الماضية لاخذنا فيما يتعلق بمنزلتها وعظمتها وان شاء الله اليوم ندخل فيما يتعلق بشروط الصلاه كما بينها العلماء خصوصا الفقهاء منهم رحمهم الله رحمه واسعه قال ربنا تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم واقيموا الصلاه الايه فهذه الايه جاء مجملا لكن فصلها وبينها الرسول صلى الله عليه وسلم بقوله وهكذا بفعله معا صلوات الله وسلامه عليه فلذلك قال في مقلبه الصحيحه المشهوره صلوا كما رايتموني اصلي الحديث واعلموا عباد الله ان العلماء رحمهم الله تعالى عرفوا الشروط فقالوا الشرط ما يلزم من عدم من عدمه العدم ولا يلزم من وجوده الوجود ولا عدم لذاته فلذلك جعل الله سبحانه وتعالى شروطا للصلاة ذكر العلماء تسعة منها الإسلام والعقل والتمييز ودخول الوقت والطهارة ودخول الحدث ورفع الحدث والنجاسة إلى آخر ما ذكروا فإن شاء الله تعالى اليوم ندخل فيما تعلق بشرط الوجوب ألا وهي الإسلام والتمييز والعقل والإشارة نفصل ما تتعلق بأوقات الصلاة لأن الله سبحانه وتعالى جعل هذه جعل لهذه الصلاة أوقات محددة قال ربنا تبارك وتعالى إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا فهذه الآية جاء أيضا مجملا ولكن فصلها ربنا سبحانه وتعالى بقول آخر في سورة الروم أعوذ بالله من الشيطان الرجيم فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد السماوات والأرض وعشيا وحين تظهرون قال المفسرون رحمه الله تعالى ففي هذه الآية تفصيلا لأوقات الصلاة وكذلك قال ربنا تبارك وتعالى أقم الصلاة لدلوك الشمس إلى طبق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا الآية ولقد في بإسناد صحيح من حديث عبد الله بن عباس رضي الله عنهما وارضاهما كما أخرجه الإمام الترمذي وأبو داود في سننهما رحمه الله تعالى وهكذا الإمام أحمد في مسند عنده أن رسول الله صلى الله عليه وسلم يقول أمني جبريل عند البيت مرتين فصلى بي الظهر حين زالت الشمس وكان وكان القدر الشراك وصلى بي العصر حين كان ظله مثله وصلى بي المغرب حين أفطر الصائم وصلى بي العشاء حين غاب الشفق وصلى بي الفجر حين حرم الطعام والشراب على الصائم فلما كان الغد وذكر الحديث إلى آخره أن جبريل صلى في أوقات أخرى في يوم الغد والتفت بعد ذلك فقال يا محمد هذا وقت للأنبياء من قبلك والوقت بينها بين الوقتين نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا من الذين يقيمون هذه الصلوات على وجه يرضي عنا إنه ولي ذلك والقادر عليه أقول فرض السؤال المسلم أقول أقول قد ينزل النبي صلى الله عليه وسلم أن ترى الله نظام الصلاة إسلام ويفوها وده سيرعيه وده يقول ليلها كنهارها إسلامي النبي صلى الله عليه وسلم وفوان الجريرة عزيه الله أكبر بكنا نجري لا يغضب عنها إلا هالك ẹni tẹ́ kó ipa tí àtẹ́bí sọ́lá àwọ̀sọ́lá mú wá fún ẹ ní ẹ̀sìn àtọ̀nà mẹ́yìn kọ́ pàtì kò ní àkóníkó wọn máa ṣe bó wọn àfẹnẹ ọlọ́run má jẹ tọ́lá àpamọ́ mọ́ má mọ́jà pé nínú ó ti lọ́rùn àlẹ́ wa lórí ó sì parí fún wa ó ó ní ọ̀ràn yìí fún wa. níjẹjọ àbíjẹdógún àtàyà àwọn ìmà tí alẹ́kọ̀ọ́ àmì sọ́lọ́ márùn sọ́lá sọ́jà àmì ti gbé ìrìn kó ti gbé ilé ọkàn tó débi wípé àtúwálẹ̀ sọ sọ́tẹ́ ìfọ́ wa kó sọ̀rọ̀ nípa rọ. bí ìṣẹ̀lẹ̀ na alẹ́ nì àwọn àbọ̀ tí mi pẹ̀lú ṣòro tó tí fẹ́ kírun àwọn di

mọ́jẹ̀mú ìtọ́jẹ́ mọ́jẹ̀mú nǹkan kò lè sùn lápòjúwe tá a bá sọ wípé káwà ní mara kálálùwàdà lóbìnrin yẹn wa mọ́jẹ̀mú ni fìràn tí ẹnìkan bá kírun tí ó bà sálùwàdà bó ti wò kírun dáadáa tó kò lè nírun àṣàrùtù má yẹ zọmìnà ádàmì ìlà ádàmì wàlà yẹ zọmìnà wùjú nìyí àlùwùjú wàlà ádàmì ìdàbí yìí. májẹ̀mú tá a àárín tó májẹ̀mú fún ṣùgbọ́n a rí májẹ̀mú kọjá pé nǹkan májẹ̀mú fún wa àti nírò àti lè ọ̀rọ̀ ẹgbẹ́ kan. ìrìn a fẹ́ kí àwọn mímọ̀ ní pẹ̀lú ìtójúbọ̀ ọmọ tí ọ̀rọ̀ náà àti àbẹ́bí sọ́lọ̀ lọ́rọ̀ sọ́lára wọ́n bá ní májẹ̀mú mẹ́sàn-án lẹ̀ fún àmú pépépé àwọn yòókù àwọ̀ mẹ́ẹ̀ dáadáa àkọ́kọ́ àwọn àfáàní ọ̀jọ̀gbọ́n àkọ́kọ́ òun náà ní àti Islam òun náà ní wípé ẹnì kan fẹ́ sí ta'ala tí ọlọ́run ó gbójú wo ìrun rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí nítorí kíni torí wípé àkàlàyé fún wa yìí gbogbo ìtọ́nà ní a ti pátá wa abdullahi ó fi ṣe

òun náà ní kí làákàyè kọ́ máa bẹ fún yẹn àwọn mímọ̀ rahman ọba ọjà ara wọn ní làákàyè tá à ń sọ yìí òun náà pé kọkọlọ yìí ò pé lóbi jẹ́ pé ẹnì ó yà wòye wọ́n lè yà lásìkò tí wọ́n rẹ̀ kò o àti gbogbo tí a bá lè lẹ̀mọ́ tí a gbẹ́ àwọn afẹ́kọ̀ọ́ kan náà ìkẹ́ nínú ẹ̀ ni ẹni ọtí bá

ní gbogbo ògbà tẹ́ ẹ bá ti jẹ́ pé ọtí ń bẹ̀rẹ̀ ayé tẹ̀ ń wúrira ẹ bùrọ̀ tó mọ̀ torí pé nǹkan yọ̀pọ̀ màlàkà yìí ẹ lè fẹ́ wíru kẹ mẹ wíru lórí o làákà yìí yálà ọlọ fún yẹn gba pé yẹn dákú ni làákà yìí ọlọ fún yẹn gba pé yẹn yàwó ni làákà yìí ọlọ fún yẹn nípa pé yẹn mọ sí àpòpàlà tó dára láàmú ni téèyàn bá wá dùn láwọn àgbè aláwọ̀ nígbà ọ̀rọ̀ lọ́wọ́ yẹn mọ́jẹ̀mẹ́lẹ́kẹta nínú nǹkan tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó fi gba ẹ̀rọ yẹn tí ó fi jẹ́ pé lágbẹ́dá ẹ̀ ó kí o fún ọlọ́run ó sì lè dé ìfọ́nà òun náà ní kẹ́ni ni mọ ọ̀tún yàtọ̀ sí òsì. àwọn tó bá ní aṣọ tẹ̀mí yìí aṣọ aṣọ tó kọ́ bàlágà àríkọ́ tó ti tó bẹ́ẹ̀ tó òun náà ni gbogbo ọdún orí tí ọba tí ìpè ọdún méje ọba tí ọdún méje kò tí ì lè dé ipò tẹ̀lé àti ìsọpọ̀ mọ̀ ọ̀tún látọ̀tún sí àti ìsọpọ̀ bá ti pọ́ ọdún méje pé ó ti mọ̀ tún látọ̀tún sí ní láti múlò ọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀pọ̀ àwọn wọ́n ti di ọjọ́ orí kí wọ́n máa mọ̀gbọ́n yàtọ̀ tó sí ẹgbẹ́ kan. ẹnì tí ó ní lọ́dọ̀ yóò wọ ọjọ́ orí torí ẹ̀ hadith pé àwọn mẹ́ta kan bẹ wọ́n ti gbé sókè fún a ti kò ní bí a ti láyé náà sísẹ́ ni kò ní nínú ẹ̀ tí èsì ìwọ ọmọ ọdún méje hábù tẹ̀lé ntọ́ba yóò ṣe nítorí pa Allah subhanahu wa ta'ala yóò ṣe níyàpá Allah subhanahu wa ta'ala oníwọlé òwe tẹ̀lé àmọ̀tá ìdílé kúrò abẹ́rẹ́ ọ̀rẹ́ kúrò àkọ́ni o. mọ́jẹ̀mẹ́lẹ̀ kẹta fẹ́ni kí o kọjá pẹ́ni ti dá máa tẹ̀lé sí i. kẹrin ó bò tó sì ń rántí pé kí ọlọ́run bá kọ́ ẹ̀rọ lọ́wọ́ òun ọgbọ́dọ̀ wípé àsìkò oorun lòún kí òun àrídájú gbọ́dọ̀ wà pé àsìkò tọ́lọ̀ ní kí òun náà mọ̀ kí àwọn onímọ̀ pariwo lójú wa wọ́n ti àwọn àsìkò tá a sọ yìí wọ́n ní oorun náà ní èyí tó lágbára jù ẹgbẹ́ ìtàtà àkọ́kọ́ kú àti àlàáfíà tá a bá rí àwọn ẹni oko fẹ́ pé ṣùgbọ́n ìwùjú ọ̀rọ̀ àwọn eléyìí ń pè é lọ́rọ̀ ẹ̀ fún yà wọ́n nípa wàtú sọ̀rọ̀ ṣẹ́rùtù nìlùwòjò wọ̀ ṣẹ́tù nìṣẹ̀ha oko tẹ́lẹ̀ kí àsìkò rọ wọlé mọ́jẹ̀mú ni ìṣelọ́rọ̀ ẹ̀yà ó jẹ́ mọ́jẹ̀mú fún ìṣelọ́rọ̀ ẹ̀yà lórí ẹ̀yà bákan náà ó káàsì àsìkò orin ìlọ́láwá ló tóbi jù nù rẹ̀ tó fi jẹ́ pé téèyàn bá èyí jẹ́ mùsùlùmí àtàwọn méjì náà ọwọ́ agbábẹ́kù gbogbo dápàdà dáta lẹ́yìn wákùtù lẹ́yìn àsìkò yìí tí àsìkò ìgbà yìí tó mú àwọn onímọ̀ sọ pé a mójúkú òdìdí àwọn nǹkan ní ìfún ìgbà àwọn onímọ̀ àsìkò afọ wa ni iná sọ pé gbóná àfihàn ẹ òun náà ní wípé ìkọ́mọ̀tò á sí àwòkàn ha òun náà ní kéèyàn máa sí àwọn ọ̀rọ̀ yìí ní àwọn àsìkò rẹ̀ lóbi wàllu hadithi pé sọ́ọ̀lì sọ̀láàtàlì wọ́pẹ̀ ha ẹ̀rọ ìṣàdédá tó tó sọ́wọ́n fún ẹ̀ pé ní gbogbo bá ti wò rí sí ipò kírun ní àsìkò rẹ̀ rẹ̀ gbọ́mọ lọ mọ́sì àsìkò rẹ̀ gbọdọ̀ ọ̀sọ̀ fún ọ ní pọ́tò bọ́kọ́rọ́ yìí pé hàn ìwà rà sọ̀làwà ẹ mú gbígbó àsìkò ooru yín dáadáa ọ̀sọ̀ lòdìmọ́lẹ̀ okó lẹ̀ lòdìmọ́ kábùtà tó bòrò ṣùgbọ́n nígbò mi aláwọ̀ tó tán wọ̀ tààrà ọmọ ẹ̀ a mọ̀ ẹ́ sí rọ nígbà tí ìrọ̀lẹ́ bá ń rọ̀ lọ. wàhíì náà tó ti hàn bákan náà nígbà tí ilẹ̀ mọ́ ìmọ̀lẹ́fọ́ subhanahu wa ta'ala wàlẹ́wò alhamdu lil samawati wal ard gbogbo tó ń ẹ bá wọ sọ́kàtà wúlẹ̀ sọ́rọ̀ mi. wà á sì yà ní wá di pé àtàlẹ́ àfọ̀mọ́ bákan ní àsìkò tó jẹ́ pé a máa fẹ́ ra lọ́wọ́ ọ̀sán ìyálẹ́ta tẹ́ máa fẹ́ sinmi ara ní mọ́ni fọ́lọ́ àwọn onítàkùn ìlú mọ̀mọ́ bá òjà ara wọ́n ní ọlọ́run bá fi ááyà yìí ibi ń sọ àsìkò fún wa a bá wò dáadáa àmọ́ ní mímọ́ ni kó kéèyàn tó tó ní àsìkò wọ́n ní àsìkò ìlà ń kírun àlùfájì ìtọ́jú ẹ̀rọ àárọ̀ bákan náà wá ni wa wà ìyìnà tó fi hèrò òní bákan náà àsìkò tó jẹ́ pé àtúntẹ́sẹ̀ àtàárọ̀ ni òun lè ti mú pọ̀ òun náà kò róòlù ó a ayọ̀ méjèèjì àárẹ̀ ẹ̀rí Allah subhanahu wa ta'ala

أواري حديث الذي أخرجه الإمام أبو داود إمام الترمذي في صحيحه رحمه الله تعالى وهكذا إمام أحمد بن مصري ابن عباس ابن عباس يقول صلى الله عليه وسلم أما ليه جبريل عند البيت مرتين àdébí sọ̀rọ̀ tàbí gbé jibril tẹ̀lé yẹ tọwọ́ fún ọ̀sán wàlú. ọ̀sẹ̀ ìmáàmù ọ̀sáájú fún mi nínú ilé ní ẹ̀mí. jibril wá kí n fún ànábì sọ́nà lọ́wọ́ ọwọ́ kí irun dúwúrì fún mi iná fún mi pé dúwúrì ní àlùwúlá níbo ni wọ́n pè ní àlùhàjírọ̀ torí pé nínú àwùjọ ìwé lòdì ọ̀sán nàbí àtọ́rọ̀ ọba kí dúwúrì fún mi ìnà zẹ́rẹ́tì sẹ́mi wà kánà tọ́lọ̀ ṣẹ̀rà ó kí irun fún mi ní àsìkò tí òru ti yí àtàlù Jibril kí irun fún àtàlù sọlá irun dúwúrì lásìkò tó rò yí àtàlù. oorun ńgbà alẹ́ mọ́ kọjá lè tán ńlá gbogbo rẹ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ńgbà ọ̀báyá yóò máa lọ yóò máa lọ yóò sì bọ́ bọ́ sí àárín sánà ńgbà ọ̀báyá tó táǹpé nù òrùn kàtàrí ńgbà ọ̀báyá yóò yí àtàrí yíyí àtàrí láti lọ máa tún wọ̀ padà kó tọjọ́ náà yíyí àtàrí tó rò yí àtàrí ní àsìkò lóòrè táǹkì òdòòrè صلى من الظهر حين زالت الشمس وكان قبل الشراك أكثر أموركم من نفسكم لي وهي تعيش وصلى من العصر وتضيء له هذا هو عمل قباء أخذ هذا ọba tí a fún ìfúnmi wà kí àgbà bí lò ó ìfúnnáwó tẹ́kùn tó bíbẹ̀ tí a fún ìfúnmi ọjọ́ wípé déédéé ń àbọ̀ ọ̀yọ́ àlàyé rẹ̀. wà fọ́ọ̀mù náà nílẹ̀ mọ́tì àkáṣí sọ̀rọ̀ fún ọ̀làyé rẹ̀. pọ̀pẹ́ mọ́tì bàtó hínà afọ̀rọ̀ sọ́ọ̀ì lọ́sọ̀tọ̀. ó sọ̀rọ̀ ní ọwọ́ ẹni mẹ́tìrì fún mi ní àsìkò tí ẹni ọba gbáwẹ̀ tí ọ̀fẹ́ sínú àsìkò àwẹ̀ máa sínú àmì fún mi pupa tó máa ń kú lójú sọ́nà lálẹ́ ńgbàgbọ́ tó òkúta ìfún wà sọ́nù làbílẹ̀ ìfọ́jọ́rọ̀ kò tún lọ ó tún dúró ó ti fi àtẹ̀mọ́júmọ́ tí yóò tún súnmọ́ ìfẹ́ lọ́dájú ó ń sọ láti ó nígbà wo ní àsìkò tó ti di èèwọ̀ fẹ́ni tí ń gbáwẹ̀

ọwọ́ àti ní àsìkò tó jẹ́ wípé ìta gbékalẹ̀ ó ti dọ́gba pẹ̀lú òògì rẹ̀ ní àsìkò tó kí á sì lánà ọwọ́ àti lórí náà wàtọ́lá àbúyẹ̀ bí sílẹ̀ yìí ó tún wá kírun fún mi ní àsìkò tó jẹ́ pé ó ń yí méjì wàtọ́lá sí náà sọ̀rọ̀ fáyìn. ó kí bẹ́ẹ̀ bí gúnlẹ̀ lásìkò tí aláwọ̀ ẹ̀ sínú náà fún un tó kọ́ padà ọkọ̀ lọ́sọ̀rọ̀ ẹ̀dín. àmọ̀tán yóò jáde lẹ̀ àbọ̀. wàtọ́ nàbí ẹ̀ ìṣá ìlà tún fi lẹ́yìn. ó wá kí ìrún ìṣá ẹ̀ fún mi títí lásìkò tá a fẹ́ sọ pé ìdá kan nínú mẹ́ta òru ó ti lọ. wàtọ́ là bí yà sọ́dà fa àtàrà. ọkírun súbẹ̀ fún mi ilẹ̀ ti máa ní àsìkò tó mi kò kí lásìkò sí tá a ní kọ́ gbẹ́nu oró lẹ́ẹ̀kan nígbà láwẹ̀ olè jẹun mọ́kànlélọ́gbọ́n tó kí láwọ̀ kọ́ kò kí lásìkò ó fi ó fàsìkò lẹ̀ díẹ̀ ó tó fún mi káfà kó sá ọwọ́ akọ̀jọ́ sí kọ́lẹ̀ ya Muhammad ìbí wọn sọ fún àmọ́bí yìí gbogbo mo kí fún ọjọ́ méjì gbogbo akọ̀

pàlùwà bí wọn kò bá sọ̀rọ̀ wípé irun tọ́lọ̀ wọn gbà lásìkò rẹ̀ máa bàyìn náà àbẹ̀yìn náà wọ̀kọ̀ bẹ́yìn èyí tó bá bọ́ sáàrin ìkan tó àsùn méjì tí mo fi kí ọ mo fi kí fọ ọ ajẹ́ pé èdè yẹn bá ti sáájú ẹ̀ àbí lẹ́yìn rẹ̀ ẹni ni òògùn mọ́jẹ̀mú tí ọlọ́run kan ọ̀tá ni gbogbo kó tó kírun ọlọ́run ní sẹ́wọ́n gbàdúrà òun bẹ́ẹ̀ الحمد لله رب العالمين نحمده سبحانه وتسامى ونجلده ونثنى عليه بما هو أهله ولا نحصي قناعا عليه بل هو سبحانه وتعالى كما أثنى على نفسه عباد الله اتقوا ربكم قال ربنا تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الآية واحفظوا على آبر الصلوات في أوقاتها ولقد جاء تعليل ووعيد على من تركها فلذلك قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون قال الإمام الطبري في تفسيره رحمه الله تعالى لما قرأ عمر بن عبد العزيز رحمه الله تعالى هذه الآية فقال ففسر الآية بأنهم بأن إضاءتهم ليست تركها بل كانوا يدعون عن أوقاتها وكذلك ثبت أيضا أن عبد الله بن عباس أن الله سبحانه وتعالى وصف من أضاع الصلاة لأن لأنهم كانوا يؤخرونها عن أوقاتها فاحفظوا ولا هذه الصلوات في أوقاتها خصوصا أو لا سيما صوت العصر ولقد ثبت من النبي بن عمر رضي الله عنه وارضاه قال صلى من ترك العصر فكأنما فكأنما وجد أهله وماله الحديث نسأل الله لا إله إلا هو أن يوفقنا وأن يجعلنا من الذين يسمعون قولا فيتبعون أحسنه قال فضل الله عليه وسلم atọ́lá ọ̀pọ̀lọpọ̀ kí àgbẹ̀ fún anábì sọ́dọ̀ lọ́wọ́ ọ̀sọ́lá ẹ̀jọ́ náà bá ní kọ́ wá sọ̀rọ̀ yìí àlámọ́rí ìwé ìfọ́ wa o ti dirẹ̀ pamọ́ tó wà lójú bẹ́ẹ̀ àfẹ̀dé ìwà pamọ́ ìkọ́lá ìsọ́lá à ń bọ̀rọ̀ bọ́ ìpè Jibril ó kìlọ̀ fún anábì sọ́dọ̀ lọ́wọ́ ọ̀sọ́lá ní àsìkò kọ̀ọ̀kan rẹ̀ àwọn afọ àwọn nígbà tí wọ́n gba hadithi yìí wọ́n gbà yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní hadithi ó ń dà ní ó ti bí ọ̀pọ̀lọ́ jẹ́ nípa pé àpò láàmú kírun ẹ bá wọ́n wá kí dáadé bẹ́ẹ̀ wọ́n ní àánú tá a bá fẹ́ máa ṣe òfò àlọ́ subhanahu wa ta'ala a ní àsìkò tó yẹ pé àsìkò ńlá fẹ́ kéèyàn òkè yìí lẹ́yìn náà a ní wákìtò àgbọ̀rọ̀rí àsìkò pé làlórí kan sí kejì ló mú èèyàn làlórí pé iṣẹ́ bí ó dọ̀ fún àjọ ọlọ́kadà ni gbé yàn láti ibìkan síbìkan àbúmọ́tò náà ni làlórí gbé làlórí àbúrò wákìtì òkè ẹ̀ náà wípé làlórí máa mú ọmú ọmú ọ gbọdọ̀ mọ ọkọjá rí. wọ́n ti lọ́nà wò wọ́n dábàá wọ hadith Jibril rárá àbí sàbẹ́ bàbá rẹ̀ wọ́n mọ̀ pẹ̀lú hadith Jibril gbogbo lọ́wọ́ àti ọkọ̀ àtẹ̀sọ̀ lọ́nà. tá a bá wò dáadáa wọ́n Jibril lò ọ́ kọ́kọ́ kí ló fún ànàbí ní àsìkò àkọ́kọ́ bàbá wo lọ́kẹ̀jì ó kìlọ̀ fún àdùnnú sọlá ní àsìkò tọ̀kẹ́ alẹ́pẹ́ nǹkan tí ń sọ ni pé wọ́n ti àsìkò dáa jù hàbùfọ́ àbùdùn sọlá òun náà ni sọlá tó fi wọ́n fi hà ọ̀fìyà wọ́n wọ́n fi hà kéèyàn ò kírun lásìkò àkọ́kọ́ rẹ̀ àsìkò tó kọ́kọ́ kírun fọ́ọ̀nù mi sọ́ọ̀nù ìkó àkọ́kọ́ ta afẹ́fẹ́ kírun tọ́wọ́ ti wọlé gbàmáì òrójì àtàrí láì kakírun òrùn wọ̀ báyìí pẹ́ẹ́pẹ́ aláwọ̀ ẹ̀rẹ́ ti fọ́ọ̀nù bẹ́ẹ̀ sínú kakírun àmọ́ àìwá mọ̀ ó lè ṣẹlẹ̀ sílẹ̀ nǹkan tí kejì ó gbé yẹn lè àtìwá gùn báwọn láti ìgbà tí àsìkò ìdí wọlé yọmọ àwọn àgùn lọ́ba títí di àsìkò tí kìbìrì wá kí ló fáǹsà lọ́jọ́ rẹ̀ kejì àjẹmọ́ kò sí tọ́gbọ́dọ̀ mú mùsùlùmí làlórí tọ́gbọ́dọ̀ tó mùsùlùmí yàtọ̀ sí nǹkan méjì tí ẹ̀rí padà wà clear kí náà nìkan náà ànáwó wà tẹ̀síyàn oorun tàbí ìgbàgbé tó mú yẹn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ àtúntò náà wọ́n sáà kọ̀ ó lé bóńdù bóun gbàlagbà ní òun yóò dé sí kábàrà lákòókò kò sáájú òun lẹ́yìn ìmáàmù àyàfi ka kan mẹ́ta sí ìhà omi láàárọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní àtijọ́ màmá òun òun ti gbàdúrà nǹkan méjì anáwọ̀ oorun lè gbéyàn lọ tàbí ìgbàgbé ara tó mú yẹn ó sọ náà àbíjàgbé tí ẹ mú àwọn tọ́wọ́ ń dáná wọn ẹ̀rá ló mú àfàlìyé sọ́ọ̀lì ha kéèlè ìsìn ìdàkàrà àwọn èèyàn tó ìkọ̀ọ̀nì náà rèé irú ẹ̀ ń tẹ̀ ya rí pé sẹ́yìn kò jí lójú oorun yẹn náà ìlú kò jùlọ lè kírun rẹ̀ àbíjàgbé kọ̀ rẹ́sì ìsìnkú lọ́dún rẹ̀ lẹ́yìn méjèèjì tíṣẹ̀rí àyọ́lẹ̀ fún wa làwọn oníkókó lè mú yẹn sọ pé akásìkò yẹn wá kọjá mọ́yàn lọ́wọ́ ọ̀fẹ́ èèyàn bá bẹ àǹfààní ń bẹ yí pé àpòjùwọlé báyìí yóò mú wá sọ́ra yí pé ó gbìyànjú púpọ̀ kó tó di fẹ́ẹ̀sì kò sí ìbílẹ̀ wá kẹ́lẹ̀ kejì kó tó wá jáde mọ́ lọ. tó bá ilé jáde pẹ́ èèyàn ti gbọ́ nínú ẹni tó fi rọra rè ẹja mú tó lè dè èèyàn bá wọn wọ́tò lọ́dọ̀ bá mú. wọ́n sì wo ojú aago wọn ní òòrùn jẹ́ tàbí ìsìn wọn náà sì mọ̀ pé ẹja mú iṣẹ́ fún mi kan kàkútẹ́ mi sì kò lè yé. onígbà òní ọ̀wà lọ sí ásìrì ọ̀wà wọlé o ó tí ó ti di wípé òòjì nǹkan ó ti dọ́gba pẹ̀lú níta àfikalẹ̀ pẹ̀lú fáyéwù zawal ìdóòrò fi àtọ́bi yé àtàlù lákọ̀ọ́kọ́ àwọn onígbà wà lẹ́yìn ìgbà áfírí nìyẹn tá a bá jẹ pọ̀ ká sọ yìí pé tàkìrìbà tó ọmọ yẹn wà tó dọ̀ bí náà ti fi mí ká ní o bí wọ́n ẹni sẹ́ńtúwárì àfòmótó wọ́n sì ti yára ní tọ́ dáa pọ̀ kọ́ mi lọ́dún owó fún ìpamọ́ sùkánù ọ̀tá rẹ̀. tọ́mọ ẹ wò pé àrùn ṣàlọ́ tàbí àbò méjì ní ìdílé ìyá lọ ó sọ fà fà fà ẹni ìsìn láǹfààní kì í bọ̀nú ẹsẹ̀ ní ní kí wọn ní àlàbù ló gbé mi rẹ wọn adé wọn sáré báyìí wọn sáré kí lórí náà ọlọ́run nígbà o torí tó ti tàfẹ́kù májẹ̀mú kan nínú àwọn májẹ̀mú tá a fi máa kí o tá a pè ní àlùwọ́ torí pé n tó mú kèé fi tẹ́sí mọ́ ìlànà ẹ ọ kíkẹ́ tó ti dẹ́ máa fún wa ẹ ti rẹ sọ̀rọ̀ tí lọ ní o ó náà bàtà rẹ o lọ́la nígbà máa ṣètò ọ̀pọ̀ yóò kọ́ tàpé ẹ̀ ṣé ṣé aago kan sáà ti máa ti wa ṣé aago kan ni ó lọ ni ó ti gbọ́n wá sí pé inú ọ̀dọ́ láago kan lóòótọ́ ìṣòro tàn wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ na tí àsìkò wọ́n fi àlọ́ ọmọ lọ oníṣẹ́ náà lọ wa ní àbújá kámú àfọwọ́ ká wa wẹ́rẹ́wẹ́rẹ́ ká fani gbogbo mọ́tẹ́ bẹ́ẹ̀ sọ yẹn insha Allah ta'ala a ti gbọ́ sáwọn kan mẹ́ta Allah bọ̀ lóru نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا لما يحب ويرضى اللهم أرنا حق الحق وارزقنا اتباعه وارنا باطلا باطلا في الاجتنابة اللهم ربنا وحفظ صفا المسلمين اللهم اجعلنا من اولئك المخلصين الفلسطين اللهم ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار واعلم عباد الله ان ربكم سبحانه وتعالى امر بنقض امر بدا بنفسه قبل الملائكه وثق بكم قال الله تبارك وتعالى ان الله وملائكته صدر النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على نبينا محمد القائد في القدر فيا نبي عوز معاون أكثروا علي من صلاتكم يوم الجمعة اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أخيار وصلنا الاسماء كثيرا بارك الله ولكم الله وسلم ونفعني وإياكم بذكر العكيم أقوم ما تسمعون أستغفر الله لي ولكم ولكم ولكم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن